ẹ gbọ́ ǹjẹ́ yorùbá lè dá dúró láìsí nàìjíríà bí? can yorùbá survive alone without nigeria? ní ìbéèrè àti àkọlé tí bàbá wa dr layo adeniyi ó mọ bá wa yànnà náà nínú àpérò àpapọ̀ ìlànà ọmọ òdua canada tó ń bọ̀ lóṣù yìí ìlànà ọmọ òdua canada all meeting tó ń bọ̀ lóṣù yìí máa gbéra sọ lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún twenty twenty three láago mẹ́ta ọ̀sán time tó ń jẹ́ agogo mẹ́jọ àṣálẹ́ ní uk àti agogo orílẹ̀-èdè yorùbá tíya lórí ìtàkùn ayélujára látara zoom ni àpérò àpapọ̀ yóò ti máa wáyé meeting id nine eight six two two seven seven four nine six three ẹ má gbàgbé wípé a ó máa ṣàfihàn àpérò àpapọ̀ yìí live lórí yorùbá world media yorùbá kingdom tv ọmọbòrí owó media ọmọọba lànà tv kóìkì media àti gbogbo ìkànnì mìíràn tó ń sọ̀rọ̀ sókè fún ìjàǹgbara òmìnira ilẹ̀ yorùbá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan òjọ̀kan ìbéèrè tẹ́ ẹ bá ní ẹ lè kàn sí wa látòrí ìtàkùn ayélujára www.ilanacanadachapter.org tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa látòrí ìlànà canada chapter at gmail.com. dot com ẹ náà wá darapọ̀ láti gbọ́ òkodoro ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè yìí kẹ́yìn náà kò láàrin wọn pé wọ́n ní tàbí ṣùgbọ́n ìkéde ǹdẹ́sí ti gbọ́yìn látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo ìlànà ọmọ òdua ti ìlú canada.